ẹ káàbọ̀ sí orí ètò alhuda eléyìí tí ilé ẹ̀kọ́ afọ́rí academy àti olùkọ́ rẹ̀ àtàlẹ́yà charitable foundation ṣe onígbọ̀wọ́ rẹ̀ lórí ètò lẹ́ni ẹ bá ní wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan kí ẹ máa bá wa kà lọ. lágbára lọ́wọ́ ọlọ́run ètò tèmi yóò tún yàtọ̀ eléyìí tó já sí wípé a ò máa ṣe ìbéèrè pẹ̀lú àwọn àfáà wa tí wọ́n ń bẹ lórí ètò lẹ́ni tí a gbé wá sórí ètò náà àwọn ìbéèrè lọ́lọ́kan òjọ̀ kan òun ni a ti yà sílẹ̀ láti bi àwọn àfáà wa léèrè tí wọ́n sì máa bá wa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ara àwọn àfáà tí à ń dárúkọ yìí àwọn àfáà wa tí à ń perí náà àwọn náà ni fọdílàtú Sheikh Lukman Ọlálékan Kharashi tí wọ́n jẹ́ olùdásílẹ̀ markazul kharashi li tahfizil quran wàdí rọ̀sátìl islamiyya gbígbà ń bàdàn abiola kó dákun kó bá ní tọ́ ahọ́n àwọn ustaz wa sọ́nà. àmín wa iyyakum. ustaz wa salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu. ìbéèrè mi àkọ́kọ́ tí mo mọ̀ ní fún òun ni pé tá a bá wò ó tá a bẹ̀rẹ̀ nínú ọdún kò lágbára pọ̀ oríṣiríṣi atótónu oríṣiríṣi ariwo oríṣiríṣi àròyé lórí ní tó ṣẹlẹ̀ tó fi di pé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àwẹ̀ náà tó dé bá wa ń bẹ̀ àwẹ̀ wa dé bá wa ń bẹ̀ à ń wò pé ṣáàtì gbàwẹ̀ pẹ̀lú kéré yìí náà ni coronavirus kọlọ́nkókó ayọ́ ń bẹ̀ coronavirus kò tí ì lọ àwẹ̀ dé àbẹ̀ ọlọ́run kó dákun kó sì bá wa kó lẹ̀ káwé tó parí. oríṣiríṣi òfin nìjọba gbé kalẹ̀ oríṣiríṣi òfin làwọn lájọ létòlétò gbé kalẹ̀ láti rí wípé àrùn yìí kò jẹ́ nǹkan tí ó tàn kálẹ̀ tàbí tá ti ara wa gbà fúnra wa. nínú òfin tí wọ́n fi lélẹ̀ ni wípé ká máa jìnnà síra ẹni ká máa súnmọ́ra wa nítorí pé níbi ká súnmọ́ra ẹni èèyàn lè tibẹ̀ kó ẹni tó bá wà lára rẹ̀ ìdí nìyí tí gbogbo ayé fi ń ti mọ́ṣáláṣí pèpè káwọn èèyàn má wàá kóra jọ kírun ní mọ́ṣáláṣí náà mọ́ lóòótọ́ àwọn àyè míì náà wà tí wọ́n tún gbé tì pé káwọn èèyàn má hakùjọ mọ́ lásìkò yìí àwa kírun mọ́ṣáláṣí mọ́ kò ní kálukú dẹni tí ń kírun nù ilé rẹ̀. ustaz wa ṣé bá a ṣe ń kírun nù ilé yìí ǹjẹ́ ó tọ́ àti wípé ṣáàṣì máa ní ládàá pé ó yẹ ká kírun mọ́ṣáláṣí ládá tó yẹ ká ní tá a bá rẹ ọlọ́rẹ̀ kírun mọ́ṣáláṣí ṣáàṣì ní ládá rẹ̀ bá a ti ń kírun nílé ẹ bá wa dáhùn sí. jazakumullahu khairan kọlọmù náà kò san ní ní ẹ̀san olóore. bí covid nineteen ṣe bẹ̀rẹ̀ yìí tó jẹ́ pé kó mọ̀ bá a máa tàn ká ìjọba ní káwọn èèyàn máa kó jọ pápá yọ ibi tí wọ́n bá ti ju mẹ́wàá lọ ilé ìfà tó fi jẹ́ pé láwọn mọ́ṣáláṣí a ń ju mẹ́wàá a ń jogun àjùmọ̀ ń ju bẹ́ẹ̀ lọ wọ́n fà táwọn èèyàn fi wò pé tó bá rí báyìí kákòókò ti àwọn mọ́ṣáláṣí pa àkọ́kọ́ náà ni pé ní tí wọ́n ṣe yìí kì í ṣe pé ìkórira fún ẹ̀sìn kan bí ó ṣe pé láti lè bàa jẹ́ kí a gba àlàáfíà láàyè láàrin ara wa ni tọ́lẹ̀ pé ibẹ̀ ni àìsàn ilé ti máa ń ṣe kiri níbi ká máa sún mara wa ká máa so mara wa ibẹ̀ ni àìsàn ti rán tàdé rẹ́ẹ̀dì tó jọ mọ́bẹ̀ náà nínú ìlànà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú hadith Abdurrahman ibn Auf wípé ìlú tájà kárí àrùn bá wà ká máa wọ̀ bẹ́ẹ̀ ìlú tí àjàkáràn bá ń bẹ́ńbẹ̀ káwọn táwọn bẹ́ẹ̀ ká má jáde lẹ́ńtọ́ fẹ́ sá fún un ìwáyà mi ní ànábì ní ẹni tẹ bá rí tí àìsàn jozam ìyẹn tí wọ́n ń pè ní kí la ti ń pè eh, eh, àìsàn ẹ̀tẹ̀ tó bá mú alibaros àìsàn ẹ̀tẹ̀ tó bá mú ànábì ní ẹ jìnnà sí àbí pé ológòdò ẹ sá fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe lè sá fún kìnìún ó túmọ̀ sí pé ká bàbá kọ́nẹjọ tí wọ́n ṣaláṣí náà torí káìsàn mọ́ra àkóso àbúrò ń bẹ̀ eléyìí àwa tó pìlẹ̀ kan fún ìpìlẹ̀ tá a rí fún ni pé nínú Islam tẹ́lẹ̀ bójú bá ń rọ̀ tàbótútù bá mú tó lé àbójú tiẹ̀ ti rọ̀ tán ilẹ̀ wa ń yọ̀bà lọ àtàrí pé bíyàn bá ní kóun ti lé lọ mọ́ṣáláṣí ó lè yọ̀gbálẹ̀ kó forí gbálẹ̀ àbí ọkàn tan kò ní dé mọ́ṣáláṣí yóò tún dèrò táwọn tọ́jú wọn kò máa sọ pé kákẹ́nu nulẹ̀ kọ́dọ̀ olùpèpè nù ní sallu fi buyutikum níbi hayala sọlá ẹ wá kírun yóò wá yí padà sí ẹ kírun nínú ilé yín nígbà tí ìpìlẹ̀ ń bẹ tẹ́lẹ̀ nítorí pé òtútù mú àbí àìsàn kan mú àbí nǹkan kan tó jẹ́ nira tábà pìlẹ̀ rí nǹkan mìíràn tó yẹ pé yóò fa kẹ́mi ọmọ bọ́ àìsàn gbẹ̀mígbẹ̀mí àwọn afa àwọn ilé ìwọ̀n ń pè ní kìyàsí al-awlawi kìyàsí al-awlawi nígbà pé kákúkú sá ká má jẹ́ kẹ́mi ara wọ́ bọ́ ìyẹn tó fẹ́ lágbára ju kéèyàn mọ̀wulẹ̀ ṣàìsàn lọ àbútútù mú àbójú rọ̀ torí àfi kírun lé tábàjẹ́ pé ká lọ mọ́ṣáláṣí àmọ́ ká ìsàn tó lè gbẹ̀mí ara wa ìyẹn tún fẹ̀ lọ́nà fi pè ní kìyàsí ìyẹn ni pé a fi jọra wọn àwòláwì eléyìí wọlé nu sẹ̀ríà Islam akálàṣe ad-darurat tuqaddiru biqadariha ìnira tá à ń sọ yìí ìwọ̀n ọdún yẹn bá ṣe mọ́ iná ni wọ́n dúró ti sẹ́rí ọ́fílẹ̀ ni ó ṣe mọ́ àwọn àyè kan bẹ táwọn yẹn sì lè máa kírun bẹ mọ́ṣáláṣí ẹ̀ka ẹ̀yin mẹ́wàá náà lẹ̀ ń kírun ìjọba ní àmọ́ kọjá mẹ́wàá ni tọ́ba jẹ́ pé bọ́yá lápẹ̀rẹ́ ń sọ mọ́ṣáláṣí inú ilé àmọ́sáàtọ́ pé èèyàn mẹ́wàá mẹ́wàá láti kọjá láti pé mẹ́wàá family mosque tàdára wa mọ̀ àbádùgbò tàdára wa táwọn ẹ bá ti pé mẹ́wàá láti ju mẹ́wàá lọ ẹ má join wọn o mọ́ra àwọn mẹ́sàkẹ́ tó wọ́n kọ́ ọ bẹ́ẹ̀ tí wọ́n ti pé mẹ́wàá tẹ́yìn bá ti pé mẹ́wàá ẹ ń bá dé má join wọn a bá rí ibi tán gbogbo bàlá àwọn àlejò máa ń dé sáàrin wa bẹ́ẹ̀ mọ́ṣáláṣí ibi tó mọ́ṣáláṣí ọjà tẹ́ pé àmọ́ gbogbo ọ̀dára wa mọ̀ kálukú kẹ́ máa pàdé ńbẹ̀ ni hmm. kò sí tó burú tàbá sọ pé káàtì gba kálukú lọ kínú lé ọlọ́run ọba lọ́bọ ní mímọ́ o. ustaz wa ọlọ́run kó bá ní san ilé san olóore. àmín wa iyyakum. tí n bá gbọ́ àlàyé yìí yé yékéyéké ẹ jẹ́ kó yé wa wípé òfin tíjọba fi lélẹ̀ yìí gan pàápàá ó wulẹ̀ ti wà ní ìsìlámù tẹ́lẹ̀ kíjọba ó tó sọ. bẹ́ẹ̀ni. kì í ṣe pé ńgbà tíjọba ẹ̀ṣẹ̀ sọ yẹn làwọn ẹ̀ṣẹ̀ mọ̀ wípé kọrin yóò gbélé nírú àsìkò báyìí ni. ẹ̀sìn ti kọ́ wa bẹ́ẹ̀ wípé táàrùn táàrùn mọ kókó rẹ̀ bá ti ń jà kálẹ̀ kó lè ó gbélé ní àsìkò náà fún wa. ẹ ṣeun púpọ̀. ẹ wá ṣàlàyé fún wa wípé àwọn ìtaàlẹ tó jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà a lè mẹ́wàá àlùbọ́sà ayù èèyàn gbọ́dọ̀ wá kíjà mọ́ mọ́ṣáláṣí. jazakumullahu khairan wọ́n ṣe ọlọ́run sallallahu alaihi wasallam fi hadith nínú hadith kan ṣe ọlọ́run sọ pé ní tí máa kónira bá ọmọ nìyàn máa kónira bá ọmọ láìka náà hmm. àlọ́sọ àháyù fẹ́ntọ́ bá mọ̀ bẹ́ẹ̀ bá rẹ̀ ń tọ́ bá jẹ́ ibùn tí wọ́n bá ń lọ òórùn rẹ̀ bìnàbìnà báyìí ni máa ṣe hmm ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni tó bá wà ní oògùn gan ẹ fẹ́ lè fọwọ́ dimú kẹ́ tó lo oògùn yẹn bẹ̀rẹ̀ pé ọlọ́run máa lò sábẹ́ ọ̀pọ̀lọpọ̀ tọ́jú so nítorí òórùn yẹn ànábì ní bí ṣe máa kónira báwọn yẹn náà máa kónira báwọn màláìka ẹni tó bá jẹ àlùbọ́sà ájú kó ń tọ̀ ya ṣe kíni kó tàbá àlà kó jìnà sí mọ̀ṣáláṣí pé láti má kó lọ bá naam bẹ́ẹ̀ ni àtàbọ̀lù ìsìnkú ṣíṣe òdì sọ kọ́ wulẹ̀ súnmọ́ àwọn jẹ̀mọ́ then kọ́ mọ̀ súnmọ́ ibi táwọn mọ̀láìkà náà tí wọ́n máa gbóòrùn tí wọ́n máa kó bá wọn náà alẹ́ ẹ̀dùn ẹ̀dùn lọ. a jẹ́ wípé intan sọ fún wa ni wípé gbogbo kájínà sí Allahu Akbar ẹ̀wọ̀n nǹkan ajẹ́ wípé ìmọ̀lọ mọ́ṣáláṣí látàrí wípé tí ó kó nira bẹ́mi wa àbí tí ó kó nira bẹ́mi ẹlòmíì látara wa ó tó ká má lọ nítorí ẹ̀ ajẹ́ wípé ìjọba wa ìgbésẹ̀ tí wọ́n gbé ìgbésẹ̀ tí ó bá ìlànà ti islam gan-an. alihamudulilayi bó ṣe rí nìyẹn. a àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ọ̀pọ̀lọpọ̀ ló ti dariwo nígboro ustaz wa àwọn kan sáà ń yarí pé a kẹrun mọ́ṣáláṣí ni o a ṣe agbé mọ́ṣáláṣí ti pa a ṣe a sọ pé àgbọ̀dọ̀ kírun mọ́ṣáláṣí ṣe rú àsìkò yí mọ́ṣáláṣí tà àti ibẹ̀ lọ́hun àá irú kí wò lẹ́yìn wá ké tó fi di pé a sì ti mọ́ṣáláṣí pa ni àmọ̀ràn ó lẹ́lẹ́ bá wa fún irú àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ tí ò yé ẹlẹ́ẹ̀kejì ni wípé bákan náà tá a bá wò nígbà tá a sọ wípé ìjọba fààyè èèyàn mẹ́wàá lẹ̀ èmi tó wá fẹ́ bi ẹ̀yin òṣàṣùwálẹ̀ rè wípé bíjọba ṣe fààyè èèyàn mẹ́wàá lẹ̀ yìí gan-an náà gan ṣáà lè sọ wípé nígbà tó dá wípé àrùn yìí látàrí èèyàn kan sí èèyàn kan ni even kéèyàn méjì ò dúró báyìí tó bá fi jẹ́ pé ń bẹ lára ẹni tí èèyàn dúró tì á lè sọ ó lè ṣe èsì látara ẹ̀ kó tún ṣe kí ni kó bọ́ sí ààrẹ ẹlòmíì ká tó wá sọ wípé èèyàn mẹ́wàá tó já sí pé àmọ́ irú ibi tá ti ń bọ̀ àbí ibi tá ti lọ àbí ṣé ó tún bá a ṣe sọ pé ìmọ̀ wà yẹn gan-an ṣọ́kàn tó balẹ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀. ṣe jazakumullahu khairan mo sọ lẹ́ẹ̀kan nítorí pé ìpìlẹ̀ ni pé ad-darurat tubihul ma'dhurat àwọn yẹn dà ní pé ntọ́ bá jẹ́ ìnira ntọ́ jẹ́ ìwọ̀ tẹ́lẹ̀ àmọ́ sọ́dẹ̀tọ̀ hmm. èèwọ̀ ni kọ́kùnrin máa kí ni sọ̀rọ̀ bá ti nira dé ngbọ̀ wá rí bẹ́yẹn ẹ̀rí pé mo sọ pé bá a ṣe ń sọ ní ọ̀dọ̀rúurì náà bó bá ti wá mọ̀ náà láti fàmà nítorí pé níbi táwa wà yìí lọ́yọ̀ state wà yìí ọlọ́run kádà kọjá pé àìsàn yẹn ò gbalẹ̀ ju bó ti yẹ lọ ó sì dé pé ó lójú àwọn ibi tó ti ń ṣẹlẹ̀ ọwọ́ ìjọba tíjọba sì fi mú kò le tó àwọn ibi tó ti pọ̀ irun táwọn sọ yìí ó lè má wúlò láwọn ibi kan ó lè má ṣe é lò lẹ́kọ̀ọ́ bí Abuja. o lè mọ́ṣẹ́ olú Abuja kéèyàn sọ pé ó ká lọ orílẹ̀ ní ilẹ̀ Amẹ́ríkà tó jẹ́ pé ah. over sixty thousand ló ti ní ló ti kú over nine hundred thousand over a million ló ti ní ẹ rí i pé yóò nira àwọn ibi tó yẹ pé báwa ṣe rí lọ́dọ̀ wa náà la ṣe ń wí lọ́fà bẹ́ẹ̀ ẹ rí i pé mo sọ lẹ́ẹ̀kan tó bá jẹ́ pé mọ́ṣáláṣí àdúgbò tójú wa kára wa amara wa gbogbo àná ni sísẹ́mọ́lé sísẹ́mọ́lé tí kálukú ọ̀jáde àríra amara wa àmọ́ṣáláṣí inú ilé hmm. tá amara wa tá àbájú mẹ́wàá lọ sọ tó bá ti ń mọ́ṣáláṣí ọjà irú ògiri wa tọkàn ò ní balẹ̀ torí pé èèyàn gbọ́dọ̀ lóyún mẹ́rin tó àpàrà sí pẹ́pẹ́. bí mọ́ṣáláṣí títì. bẹ́ẹ̀ni táwa gbọ́ pé ah, mọ́ṣáláṣí ló ti kó wa tó sì jẹ́ pé ẹ̀sìn wa kulẹ̀ fún aláǹfààní káàkiri hmm. nulẹ̀ bẹ́ẹ̀ sì máa wo hadith wa tánà bí sọ wípé ẹnikẹ́ni tó bá jẹ́ pé máa ń ṣiṣẹ́ kan nú ẹ̀sìn tó bá pé ní ti máa ṣe nú ẹ̀sìn yẹn táìsàn kan bá ṣe tí òfin lè ṣe nǹkan yẹn ọlọ́ọ̀ba àlekè ọlọ́pàdà máa san lẹ́sàn-án pé ń tó ń ṣe nǹkan yẹn nígbà tara rẹ̀ àti ò lè ṣe máa àbọ̀wọ̀ àrin àjò hmm. bẹ́ẹ̀ ni gẹ́lẹ́ ẹni tó yẹ pé máa kírun mọ́ṣáláṣí tó yẹ pé ìdíwọ́ ntọ́sẹ̀lẹ̀ ní òfìlẹ̀ wa tí bá ń kírun ọlọ́run mọ̀ sánlẹ̀ sàn pé mọ́ṣáláṣí ni ti ń kí. ìwáyà mi àtàwọn ibi ilẹ̀ bá láàrin ẹ̀kún fẹ́ kírun jẹ̀má ìgbà tó fìdí mọ́ṣáláṣí wọ́n ti kírun tán máa ṣe that we have been gunning for is here. Alhamdulillah, Kafat Academy with Nazari Primary and College. Both sound and qualitative conventional Islamic education.